anabi sallallahu alayhi wa sallam ó padà sọ wípé góòlù àti aṣọ sílíkì èèwọ̀ ló jẹ́ fún ọkùnrin ẹ̀tọ́ ló jẹ́ fún àwọn obìnrin nínú hadisi ahmad àti abu dahud àti ibn majah. padà ṣe sílíkì àti góòlù lílò sílíkì wíwọ̀ góòlù lílò ó ṣe léèwọ̀ fún àwọn ọkùnrin nínú ìjọ rẹ̀ ó sì ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn obìnrin Quran sì sọ pé ta lẹ́ńtọ́ máa ṣe ọ̀ṣọ́ ọlọ́run ní èèwọ̀ sọ́wàá sọ pé bánẹ́bì ṣe ṣe góòlù àti aṣọ àlàárì ní èèwọ̀ fún àwọn ọkùnrin nínú ìsìláàmù sọ́ọ̀sọ pé àdìsí yẹn náà tako kùránì ni kò rí bẹ́ẹ̀ nínú ẹni tó lè ṣe nǹkan léèwọ̀ tá a sì ní rí àyà lórí ẹ̀ ànábì ni lẹ́yìn àlọ́ọ̀ ànábì tún ni. ẹni tó lè ṣe nǹkan léèwọ̀ fún wa lẹ́yìn Allah ànábì wa ni sallallahu alayhi wa sallam ẹni tó lè ṣe nǹkan ní ẹ̀tọ́ fún wa lẹ́yìn Allah ànábì wa ni èyí ni ìgbàgbọ́ mùsùlùmí. lábẹ́ eléyìí náà láàfin wá ṣàlàyé ááyà tí ó dojúrú mọ́ àwọn tí wọ́n fẹ́ máa jajá. lọ́wọ́ nínú suratul an'am aya one forty five nígbà tí kùránì sọ pé kúl láàjìdù fíìmà uhiya ìlàyà muharraman ala ta'imin yata'amuhu illa an yakuna maita aw daman masfuhan aw lahma khinzirin fa innahu rijisun aw fiskon uhilla li ghairi أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم naa náà ni wọ́n mú wá o tí wọ́n sọ wípé kùránì ka nǹkan èèwọ̀ mbe bẹ̀ kò dáa kọ ajá wọ́n ní kò dáa pẹ̀lú àwọn nǹkan tá a ti mú wá ní ìṣáájú yìí ṣé kò yẹ kó ti yí ọ pé kódà bí kùránì ò bá dákọ rẹ̀ tí ànẹ́bì bá ti dákọ rẹ̀ nínú àdíìsì rẹ̀ tí àdíìsì náà sì lálàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ àwọn ùlámà tí ò yẹ ti yí ọ wípé ohunkóhun tí ànẹ́bì bá pè ní haramu haramu ọlọ́run ni ohunkóhun tí ànẹ́bì bá pè ní halali halali ọlọ́run ṣé kò yẹ kó ti yí ọ wípé ohunkóhun tí ànábì bá pè ní haramu ó ti di ohun tí Allah ṣe ní haramu ohunkóhun tí ànábì bá pè ní halali ó ti di nǹkan tí Allah pè ní halal. lóòótọ́ ni pé kò sí ajá nínú aya yìí ṣùgbọ́n ajá ń bẹ nínú hadisi ànábì tànábì sì pè ní èèwọ̀. E nínú ọ̀rọ̀ tá sì ń sọ ọ́ bọ̀ ni wípé ọ̀kan pàtàkì nínú iṣẹ́ tí àdíìsì àti súnà níbì máa ń ṣe lórí kùránì ó ní pé tí kùránì bá mú ọ̀rọ̀ wá ní ìmúwá gbogbogbò àdíìsì lè yọ ọ́ lẹ̀ nínú rẹ̀. àdíìsì lè fi kún àdíìsì ànábì ó lè fi kún wàyí o nígbà tó lọ́n wá ka àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ nínú àyà one forty five nínú súra àníhàmù báyìí àwa rí àdìsí kà nínú gbogbo àwọn tí ń gbàdìsí wá wípé ànábì fi kún wípé kúlù dínàbín mínà síbá fàákìlùhù haramun gbogbo ẹranko abìjàwàrà gbogbo ẹranko tó bá ti ní eyín ọ̀gán tó lè fi ya awọ ara ẹranko ẹgbẹ́ rẹ tó lè fi dọdẹ ẹranko ẹgbẹ́ rẹ̀ èyíkéyìí ẹranko tó bá ti ní eyín ọ̀gán tó lè fi dọdẹ ẹranko ẹgbẹ́ rẹ fàákìlùhù haramun èèwọ̀ ní jíjẹ rẹ̀ sọ́ọ̀gbà níbi gbọ́mọ́ ni sọ́ọ̀gbà níbi gbọ́mọ́ ni ṣé ànábì ò tó ṣe nǹkan ní haramu fún húmọ̀ rẹ̀ ni. So, ṣé ànábì ò tó ṣe nǹkan ní halali fún umar rẹ̀ ni ó ṣe wá di dandan kó dá sí pé àfi tó bá rí àyà tó sọ pé èèwọ̀ ni jíjẹ ajá kó tó gbà pé èèwọ̀ ni jíjẹ ajá ṣé Quran nìkan ló fi ń ṣẹ̀sìn ni. kì í ṣèyẹn nìkan o nípa títa ajá gan ànábì tún kọ́ ó ṣe léèwọ̀ fún wa nínú hadísì àbí Mas'udi al-Ansari ó ní ànábì kọ́ náà à ń sàmà ní alikalibi ànábì kọ́ owó orí ajá ànábì kọ́ owó orí ajá ó ṣe léèwọ̀ kódà tá a bá rí àyà fún ànábì tọ́lọ́run rán sí wa tí ò sì ní fi ìfẹ́ ẹnu sọ̀rọ̀ ọkọ̀ owó orí ajá bákan náà ànẹ́bì tún kọ sísìn ajá ìyẹn tiẹ̀ léwu pọ̀ nítorí pé ànẹ́bì sọ́nbẹ̀ wípé man èkìtà náà kálíbàn ẹni tó bá kó ajá jọ sílé. Si lẹ́yìn sàbí kẹ́líbi sọ ìdì tí kìí ṣe ajá àpòfin dọdẹ wàhálà mẹ́ẹ̀ṣìyà tí kìí ṣe ajá pé ó fi ń ṣọ́ àwọn nǹkan ọ̀sìn rẹ̀ wàhálà haridin tí kìí ṣe ajá pé ó fi ń ṣọ́ ilẹ̀ rẹ̀ oko rẹ̀ fàyínà wùyẹ́ nkùsù mẹ́ni ajìrìhí kìrọ̀tọ́ọ̀nì kúláyàwùmí nínú làádá iṣẹ́ rẹ̀ rẹ̀ wọ́n máa yọ òdiwọ̀n kírọ́tù méjì lójoojúmọ́ dànù kù mẹ́ okó bára rẹ nù okó bára rẹ nù o ìrun mélòó ló kí ààwẹ̀ mélòó ló tí ì rí gbà hajj mélòó ló tí ì rí ṣe mélòó ni umura rẹ mélòó ni ìtọrẹ àánú rẹ tẹ́ máa wá ń yọ kírọ́tù méjì dànù nínú ládàá iṣẹ́ tó ṣe ọkàn ní bá nǹkan kan mọ́ lọ́jọ́ àlekèyàmọ́ ni àwọn tí wọ́n ní kó o máa sin ajá yàtọ̀ sí pé o fẹ́ lu ajá fún ọdẹ yàtọ̀ sí pé o fẹ́ fi ajá ṣọ́ ilé tàbí ilẹ̀ yàtọ̀ sí pé o fẹ́ fi ajá rẹ ṣọ́ àwọn nǹkan ọ̀sìn rẹ tá a bá ti yọ̀ kúrò ń bẹ̀ o lẹ́tọ̀ọ́ láti máa sin ajá ọ lẹ́tọ̀ ajá tó o bá sìn tí ò nídìí tí ò nídìí tí sẹ̀rí ayọ́ lẹ̀ ó kó bára rẹ ni o ó kó bára rẹ ni o. tí a bá fẹ́ wá lu ajá fún iṣẹ́ ọdẹ tá a fẹ́ lò láti máa ṣọ́ àwọn nǹkan ọ̀sìn wa tàbá a fẹ́ fi ṣọ́ ilẹ̀ ibì kan a wà ṣọ́ra fún ọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà ni wípé ajá yẹn ò ní máa wọ inú ilé táwa ń gbé kò ní máa wọ inú ilé tá à ń gbé nítorí pé ànábì tún sọ̀rọ̀ kan wípé ìnàlì màláìkà látẹ́dúkúlù báyítán fíhì kẹlìbùn wálé àsùrọ̀ màláìkà oníkẹ̀ màláìkà oníkẹ̀ wọn ò ní wọ inú ilé kan tí ajá wà nínú rẹ̀ àti fọ́tò àwòrán nǹkan ẹlẹ́mì tẹ́ ẹ gbé kọ́ ara ògiri. màláìkà oníkẹ̀ kò ní wọ inú ilé kan tí ajá wà nínú rẹ̀ tàbí àwòrán nǹkan ẹlẹ́mì tẹ́ ẹ gbé kọ́ ara ògiri. tó túmọ̀ sí wípé ká sọ pé ọdẹ ni ọ́ o sì lájá definitely ajá rẹ ibi tó o bá ń gbé àyíká abẹ náà ni ó máa wà ṣùgbọ́n ò gbọ́dọ̀ jẹ́ kí ajá yẹn máa wọnú ilé. ajá tí wọ́n bá kọ́ lẹ́kọ̀ọ́ lẹ̀sìn sọ pé ká fi dọdẹ ká fi ṣe security ok nínú ẹ̀kọ́ tí wàá kọ́ ajá yẹn náà ni pé kọ́mọ bá ń dírì ibi tí ọmọ jẹ mọ́ ká wá sọ pé o ní ajá ọ̀kan jẹ́ akọ ọ̀kan jẹ́ abo ó bima bímọ ọmọ tó bí yẹn ọ gbọdọ taa á ẹni tó bá bùkátà sí tó náà fẹ́ máa fi ṣiṣẹ́ ẹni tọ bá bùkátà sí tọ fẹ́ fi máa ṣiṣẹ́ security ọ fún ni ọ gbọdọ taa á nítorí pé owó orí ajá haramu ni. òfin yẹn náà kan ológbò wọ́n kàn yàtọ̀ díẹ̀ síra wọn ni ní ti ológbò ológbò lẹ́tọ̀ọ́ àti wà nínú ilé ológbò ó lẹ́tọ̀ọ́ àti wà nínú ilé pẹ̀lú olówó rẹ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ ta ológbò tí ológbò rẹ bá bímọ ẹni tó náà bá fẹ́ máa lo ológbò láti máa fi ṣọdẹ eku ó fún ni wàyí o. pẹ̀lú àwọn nǹkan tá a mú wáyìí. tí ẹnìkan bá wá sọ wípé òun ò rí àyà tó pe ajá ní àràámù ní jíjẹ òun ò rí àyà tó sọ pé ká má ṣòwò ajá òun ò sì rí àyà tó ní ká má máa sin ajá ní sísìn láì ní ìdí pé ó fẹ́ fi dọdẹ irú ẹni bẹ́ẹ̀ jìnnà sí ó fẹ́ kó bọ́ ọ ni ó fẹ́ kó bọ́ ọ ni o jìnnà sí tí ẹ sọ fóun náà pé mo fẹ́ kẹ́yìn náà jẹ ajá yìí gan wò òun ò jẹ ajá ọwọ́ á ní ẹ̀ ń bá jẹ́ kó máa jẹ́ àwọn lè wá máa sọ wípé ẹ ànẹ́bì náà kò jẹ́ kinní kan ṣùgbọ́n yọ̀ǹdẹ̀ ẹ̀ sóun jẹ́ ànẹ́bì ni. ṣé ànẹ́bì lòun ni sọfẹ́ gbéra ẹ̀ kalẹ̀ nígbè ànẹ́bì ni ànẹ́bì lè kórìíra nǹkan kankan kó sì má ṣe nǹkan náà léèwọ̀ ọ̀tọ̀ nìyẹn ó mọ̀ọ́mọ̀ ṣe jíjẹ ajá àti gbogbo ìran ẹranko yòókù tó jẹ́ abìjàwàrà ọmọ ọmọ ṣe léèwọ̀ ni tẹ́nìkan bá wá sọ pé òun lọ sí Saudi òun lọ Dubai òun lọ Kuwaiti larubawa ní ajá nle à ń sọ̀rọ̀ ohun tánà ibi sọ òun sọ̀rọ̀ larubawa sí larubawa ní ànábì rẹ ni ẹ já ọlọrun ọlọ́run ẹ ọlọrun bẹ̀rù ọlọ́run níparí kò láásọ gbogbo tí mo ti ń sọ bọ̀ àdìsí ànábì ó ní ọ̀rọ̀ rẹ̀ ìṣe rẹ̀ ìfirinlẹ̀ rẹ̀ ìròyìn ara rẹ̀ ìròyìn ti àdámọ́ rẹ̀ ìròyìn ti ìṣesí rẹ̀ òun náà látún pè ní súnà ànábì àmọ́ nígbà míì tabadakọ hadisi ó ní í ṣe pẹ̀lú tírà tí wọ́n kọ àwọn ọ̀rọ̀ rẹ̀ sínú rẹ̀ lẹ́yìn náà la wá ṣàlàyé wípé kí ni nǹkan tí àdìsí máa ń ṣe nínú Islam kí ni nǹkan tí súnà máa ń ṣe nínú Islam ipò wo ni àdìsí àti súnà wà nínú Islam la wá sọ wípé one àdìsí tàbí súnà ànábì yóò máa ṣe àlàyé alukur'an àwọn àpèjúwe tó wà fún eléyìí ó ní àpèjúwe àwọn àlámọ̀rí tó jẹ mọ́ theory and practicals theories and practicals bí ọ̀rọ̀ ọ̀run bí ọ̀rọ̀ àwẹ̀ bí ọ̀rọ̀ hajj bí ọ̀rọ̀ zaka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lẹ́yìn náà iṣẹ́ kejì òun ni pé hadisi tàbí sunna ànábì yóò máa mú àwọn òfin kan wá tó sì já sí pé òfin yẹn kò sí nínú àlùkùránì tààrà yóò mọ̀ mú àwọn òfin wá fún wa torí pàdé bíi wa ni Allah àti òjíṣẹ́ rẹ̀ àwọn méjèèjì ni wọ́n máa ṣe òfin fún àwa mùsùlùmí. iṣẹ́ kẹta hadisi tàbí súnà nẹ́bì yóò máa mú àwọn ìtàn kan wá tí ìtàn náà kò ní sí nínú alukur'an ìtàn nípa ohun tó ti lọ tàbí àsọọ́lẹ̀ nípa ohun tí ń bọ̀ lábẹ́ ilé láti rí àwọn àdísì mọ̀sí ìdájáàlì kò sí ọ̀rọ̀ mọ̀sí ìdájáàlì <clears throat> kò sí ọ̀rọ̀ mọ̀sí ìdájáàlì nínú alukur'an ṣùgbọ́n bẹ́ẹ̀ nu hadith àti àwọn ìtàn míì tádìsí ń bá lálàáfíà àgbàgbọ́ ó di mẹ́ta ìkíní ni ṣíṣe àlàyé àlùkùránì àdìsí ó máa ṣe àlàyé àlùkùránì ìkejì ni pé àdìsí ó máa mú àwọn òfin wá ní àlékún sí òfin kùránì ìkẹta ni pé àdìsí yóò máa mú ìtàn wá yóò máa mú àsọlẹ̀ wá nípa nǹkan tí ó ṣẹlẹ̀ lópin ayé àbí nǹkan tó ti lọ sẹ́yìn kí ànábì gan tó dé ilé ayé lábẹ́ eléyìí láti rí ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa bí ọ̀rọ̀ masi dajjal bí àwọn àmì àmì ńláńlá àti àwọn àmì wẹ́ẹ́rẹ́ tó jẹ́ àmì fún òpin ayé nínú iṣẹ́ hadisi lórí quran òun náà ni pé tẹkìyíìdù má àtìlákọ alukur'an tẹtìlík ma atilakọ alukur'an <clears throat> nínú iṣẹ́ hadith lórí kur'an òun náà ni pé tatlik nínú iṣẹ́ hadith lórí kur'an òun ni taqyid ma atilakọ alukur'an hadith yóò máa de ohun tí kur'an bá tú ẹnu ẹ̀ lẹ̀ wọ́n máa de lẹ́nu àti mú àpẹẹrẹ wá síwájú iṣẹ́ karùn-ún wọn wá ni pé taksisul hadith lil Qur'an pé hadisi yóò máa ṣe àyàfi sí ohun tí Qur'ani mú wá ní ìmúwá gbogbogbò lábẹ́ eléyìí láti wá rí ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ ajá kò sí àyà Qur'ani tó pe jíjẹ ajá ní haram tàbí tó pe sísin ajá ní haram tàbí tó pe ṣíṣòwò ajá ní haram ṣùgbọ́n a rí hadisi tí gbogbo àwọn onímọ̀ ẹ̀sìn Islamu. tí wọ́n sì sọ pé hadisi náà ó lálàáfíà nígbà tá a ti wá rí yẹn ọ̀tá ànẹ́bì ni ọ̀wá sọ pé kí àwọn mùsùlùmí kọ́ máa jẹ ajá kọ́ máa ṣòwò ajá kó sì máa kó ajá jọ bí ẹni kó àgùntàn jọ àmọ̀ràn mi fún yín rèé tí ẹ̀ bá fẹ́ mu omi lódò kó wọ odò tó bá tòrò kó má lọ mu omi ní odò tí ìdọ̀tí wà ń bẹ̀. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìmọ̀ tí o fẹ́ gba ìmọ̀ dákun gba ìmọ̀ lọ́dọ̀ àáfàá súnà tó yanjú. sórí àwọn alágbárí tí wọ́n dara wọn sórí Facebook wọ̀nyí. wọ́n bẹ́ẹ̀ nù wọn tí ọ̀fẹ́ kan mọ kéwú. ó wá ń bẹ́ẹ̀ nù wọn tó ga sí pé ó mọ kéwú ṣùgbọ́n kéwú súfì lọ́mà kéwú súfì òun lọ́mà tàbí kéwú amadíyà lọ́mà ṣọ́ra fún wọn o àwọn àáfàá súnà tí wọ́n yanjú nínú ìmọ̀ súnà ìwọ náà mọ̀ dá wọn mọ̀ pẹ̀lú ìròyìn ara wọn àwọn ni kọ́ ọ máa gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn Allah ò ní í ṣe èmi àti ẹni ẹni tí ó máa jẹ ajá Allah ò ní í ṣe èmi àti ẹni ẹni tí ó máa sin ajá fún sísọ ajá di business tá a fi máa rí owó ọlọ́run ò ní fi oúnjẹ wa síbi nǹkan tí ó ṣe léèwọ̀ wa lórí tàbí tí òjíṣẹ́ rẹ̀ ṣe léèwọ̀ wa lórí wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu.